لله الذي جعلنا من أمة محمد صلى الله عليه وسلم والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة أما بعد أدبني دولا وضاوة أدبني دولا وضاوة ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo à ń ṣe títí tóbi ọlọ́run bá wa àfi ń bẹ ọlọ́run èyí tó ga jù nínú orí téèyàn máa ń béèrè lọ́wọ́ ọlọ́run èyí tó ga jù nínú orí tí ọlọ́run bá wà subhanahu wa ta'ala tí ọlọ́run bá máa ń ṣe fún yàn òun náà ni kó téèyàn ní mùsùlùmí òdodo gbogbo ọ̀rọ̀ tó kù náà fílà ni ẹ̀mọ́ náà pé náà fílà ni òun ni ní èlé àtẹkùn bá bá kọ́lé tààrà lẹ̀ tààrà mọ́tò tààfẹ́yàwó tàbí ma gbogbo ẹ̀ pátápátá èyí ni nínú orí ọlọ́run ọba tó ṣe fún wa sáàpé Islam abẹ́rẹ́ ọlọ́run tó bá hàn ọ̀rọ̀ dáadáa báyìí wọ́n tàbí tó ẹ̀dẹ́kùn ìmánìwá náà ẹ̀yọ́ mẹ́rẹ́ wa àti ìròyìn àwọn àṣà tí wọ́n bẹ ní kàlẹ̀ láti ní tí ó ti bẹ̀rẹ̀ níbi tó parí sí àtàwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin tí kọ́lọ̀mbà tí ó mọ́sá ìgbà ẹ̀sùn ẹ̀rí kọ̀ọ̀kan. wọ́n ti dájú al'ummati al'islamiyyati wa asbabuha unity e tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní káwọn mùsùlùmí tí ọlọ́run bá àdẹ́kọ̀ Muhammad sí kákọjú síbì kan náà nígbà tó jẹ́ pé wahid ọ̀kan náà lọ́lọ́run bá ti pàṣẹ fún gbogbo wa wahid òjíṣẹ́ tí wọ́n rán sí wa pé kọwá sàlàyé ẹ̀sẹ̀ fún wa wò fún méjì ọ̀kan náà ni dípò dáàtù máa sọ pé òjíṣẹ́ ti sàlẹ̀ ti sàlẹ̀ òun ní òjíṣẹ́ sẹ́yìn òjíṣẹ́ tòkè lójíṣẹ́ náà kìtàbù náà wà ní tíra tí wọ́n fi rán òjíṣẹ́ ẹ̀yọ̀ kan náà ó dẹ̀ náà lọ́kùnrin tó jẹ́ ọ̀rọ̀ àmì sáńpẹ́ ní hadith òun náà fún rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba àti àti súnà méjèèjì látọ̀dọ̀ ọlọ́run tọ́lá náà ní òní sọ nǹkan jáde lẹ́nu àwọn wọ́n máa facebook gbogbo tí wọ́n ti ń jáde lẹ́nu ọlọ́wọ́n bá ní ìkẹyẹ pé pé ń sọ pẹ̀lú ìfẹ́ inú ìfẹ́ inú tiẹ̀ inú wa ilá wáhí yóò ha láti òkè láti ń sọ fún pé kọ́ máa sọ bẹ́ẹ̀ tàbí bọ́ sáwọn sàábà ìpé ẹ máa kọ gbogbo iṣẹ́ bá ti sọ́lẹ̀ wọ́n ní sọ̀rọ̀ bá ń bí inú kọ́ ọ̀nẹ́bí ní máa kọ́lẹ̀ sọ̀rọ̀ bá àlọ́sọ̀nà ìpé ìdájọ́ wọn ní jáde lẹ́nu omi àfihàn tọ́nà ọba fẹ́ الوحي والحيان هذه الأمة أود أجيج الذي كبلتنا واحدة إلا أن تجيك وكنا وكنا عقيدتنا واحدة أجوك وكنا عبادتنا واحدة اتباعي من نفسي وكنا شريعتنا واحدة شريعة وكنا nígbà tó lé pé ọba kan lọ́nà òjíṣẹ́ ẹyọ kan pẹ̀lú tírà kan táwọn àdúmọ̀ kan ولماذا الاختلاف ولماذا التفرق وتمزق kí ló wá dé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa lẹ́yìn tí a ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn a lè ní fún olùgbòrò àwọn a ní mẹ́sẹ̀jì ìdúrà wọn àdámìnì a ní ní ọ̀rọ̀ dáadáa ní ìdúrà yìí lọ àdámà wà ní tẹ́lá àdámà yìí náà àdámì tó wá fi àwọn ìfẹ́kẹ́kẹ́ fún wa táà máa fi sàmójú kúrò táà máa fi lè máa bá ìrìn àjò táà sí kí ìrìnàjò táà ń lọ yẹn táà sì máa bá lọ nítorí pé wọ́n lẹ́ni tó bá burú kápẹ́ kápẹ́ ẹni bá le káàrọ̀ lẹ́yìn ẹni bá láhùn káyọ ọmọ tọrẹ ẹni tí ọba fẹ́ pààyàn káyọ ọmọ pààyàn ẹni wọn fẹ́ sàbò sí kámú lọ́wọ́ gbogbo tí ó dá wà láàlẹ́ tó jẹ́ pé ìdí èèyàn ẹ̀sìn ti gbé e kalẹ̀ pé àwọn ọ̀nà tá a máa rábàyọ kí ní àjòwá ó ti fẹ́ kí ní tí ó ti fẹ́ nìlọ ẹ̀yọ́ máa yá mi ilé ẹ̀sùn wa bákan náà lọ yẹ kí gbogbo mùsùlùmí ayé rí ọ̀gbọ́dọ̀ sí ìyàtọ̀ nínú ìgbàgbọ́ wa ìgbàgbọ́ kan náà lọ́yẹ ká ní ọ̀gbọ́dọ̀ sí ìyàtọ̀ nínú ìjọsìn wa ọ̀nà kan náà lọ́yẹ kí gbogbo adá máa gbàdọ́sìn ọ̀gbọ́dọ̀ sí ìyàtọ̀ nínú ìròrí wa ìròrí kan náà lọ́yẹ kí gbogbo ọ ní àmọ́ o àṣetánì òṣèkéni àṣetánì òjẹ́ lọ́lọ́wọ́n bá aláàfin sọ pé يا أيها الذين آمنوا olùkúlù ìsinmi káàfà gbogbo ilá papọ̀ ẹjọ́ wọn ló fìlà ń papọ̀ kọ́mọ̀tẹ́ nìkan tí yọ́ máa ṣe ṣèyí àti sọ̀hún wàdá àtàkùn kòtò wá ti ṣẹ̀tọ̀ ẹ má tẹ̀lé ojú ọ̀nà ìnáwó lọ́kùn àdógbò mòbí ọ̀tá ayé ní ṣẹ̀tọ̀ òtọ́wàdí yàrá ìṣẹ̀yà wọn ṣẹ̀tọ̀ náà sọ pé tó ẹnu ìbàrí òmìnkùn èmi ti sọ pé kẹ́ tẹ̀lé mi ẹ̀sì tẹ̀lé mi mi ò síbẹ̀ o àjọlọ lè pàdé nu náà ni o kí ló dé ìgbà fún mi nígbà tó ń sọ fún yín gbogbo àwọn eléyìí ń jẹ́ kọ́kọ́ dímà ìtẹ̀síwájú pẹ̀láàbò táàbì mọ́ bí a ń lọ bákan lọ yẹ tí gbogbo mùsùlùmí ayé ó rí nítorí pé kíra kan náà ní kíra wa ọlọ́wọ́n bẹ̀rẹ̀ ọ̀kan náà ló lẹ́sìn dáńtì islam ẹ̀yọ̀kan ni ànábì náà ẹ̀yọ̀kan ni kíra tó ń gbé fún ẹ̀yọ̀kan náà kí ló wá dé táwa mùsùlùmí sàgbé àtọ̀rẹ́ lẹ́sìn báyìí ọ̀rọ̀ wa mùsùlùmí wa lẹ́sọ̀rọ̀ kí ó wá dé kíra bá wa tàbádò kìí sì wa ni a báwọn ṣe ń ṣe ìṣe ẹ̀sìn tí wọ́n nù à ẹ má dájú wa o o wa ọlọ́run ọba ń sọ náà lópa àríkẹrí ìbádà àwọn òbílẹ̀ dáàmì kẹsàn rẹ̀ yìí ọlọ́run bá ní wà tẹ̀símọ́ bí hábìlá ìjẹ̀mí ẹ̀dì òkú ọlọ́run ọba mú lápapọ̀ wà látàfàrọ̀kù ẹmọ́lọ̀lọ́tọ̀tọ̀ ẹmọ́lọ̀lọ́tọ̀tọ̀ tí má ti ráfà nígbà ìmọ̀rí rà mí táfà bá ti rí mi nígbà tó rí ara rẹ̀ Ali Moran, Aya 103. ìbẹ̀rẹ̀ lọ́wọ́ sí ní àgbọ̀dọ̀ yà lọ́tọ̀ ìròyìn wọn gbọ́dọ̀ yà lọ́tọ̀ bákan gbogbo wa. ayẹlẹ ti ọlọ́run wọ́n ti kò rí màdàlá bá ní ẹran tí ìbẹ̀rẹ̀ àti mọ̀ṣẹ́ fún yìí nígbà tẹ wà ní ọ̀tá tẹ ń jí ti ara yín tẹ tó jẹ́ sí yìí tẹ máa bára yín jà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ọwọ́ fi ìfẹ́ yín sẹ́mi ara yín wà á ti bá tó ń bẹ ní ìmásíhì ikhwana ọlọ́wọ́n bá pẹ̀lú àánú ẹ̀ ọwọ́ sọ yín ọmọ ìyá kan ayà yìí ọ̀nà wa pé bàbá ṣe sọ̀tẹ̀ lánàá tá ń jà lánàá tá ń wọn lánàá nígbà tá a ti wọnú ẹ̀sìn àti bí àti ìyá kan alimuran one zero three òun ní ìparí ayàtẹ̀ ayàtẹ̀ kẹta aláwọ̀bá ni muhammadu rasulullah aláwọ̀bá ni muhammadu sallallahu alaihi wasallam ojúṣe aláwọ̀bá ni walladina ma'a àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àti dáàrù alẹ́lùkù fàárì táwọn kèfèrí tó fẹ́ pa nẹ́ẹ̀sì àṣìdáàwò alẹ́rìkòfààrù wọ́n lè lórí wọn gan wọn ò jú orí mẹ́sìn pa rọ́hàmá ọba ìlẹ̀hùn wọn a máa ṣàánú ara wọn àwọn òní máa ṣàánú ara wọn awọn àwọn ìjọ àwọn sàhábà tí wọ́n wà pẹ̀lú ànábì wọ́n pawọ́pọ̀ lérí ọ̀tá tó fẹ́ ni wọ́n fi ruhama a láàrin yara wọn wọ́n yìí á sì dá láàrin ara wọn rọ̀hàmá bẹ́ẹ̀ nà wọn ẹ̀mí wọn àánú ara wọn nínú wọn ní àwọn sàábà dé màdínà ẹni bá ti nílé méjì yóò gbé kan fún wa èèyàn rẹ̀ tó wá láti mákàrí wọ́n ó débi obìnrin wọ́n fa àwọn obìnrin lẹ́yìn pẹ́tọ̀ ọ̀yá ọ̀rẹ́ mi ní láti máa ka àríra rí o àmàlà rí o àmọ́ ìsìláàmù ti dàwà pọ̀ tó wù ọ́ mọ kọ́ lẹ́ lọ́lẹ́ fẹ́. Ìjọba ọkọ̀ jẹ́ bẹ́ẹ̀. Rọ̀hàmá ń bá ìlà ọmọ aláàánú aláàánú ara wọn lójú Nítorí pé àṣepọ̀

òun lọ́mọ tó lò wà á ní ara burúkú èmi nìkan lọ́wọ́ ọba gbogbo yìí fọ́tẹ́kùn ní àyà mi onífà àbójúùn fọ́tẹ́kùn yẹ sọ́bìlì mọ̀mìnà àyà fifty three ọlọ́ba ní ẹgbẹ̀rún ọlọ́wọ́ ọba ìjọ kan náà níjọ ní gbogbo yìí a ló kọ àwọn kẹ́ni ìjọba yìí àwọn ní ìjọba yìí ìjọ kan gbogbo wọn orúkọ gbogbo wọn náà ní mọ̀lúwì onye wataawanu ala albirri wattaqwa ọlọ́ni ẹ máa rárá ma lọ́wọ́ ịlọ máa ṣàfikọ̀ lérí dáadáa ni o àti ati ọlọ́run wala taawanu ala al-ithmi wal-udwan ẹ má pa ọwọ́ pa leri ẹ má dé tẹ́ra yín ẹ má tẹ́ra yín nítorí sọ̀nà àyà mi àyà ìdúmọ̀ kàtà yẹn sọ́kùnrin máa yíyà àyà rẹ̀ kì nítorí sọ̀nà àyà mi olùwàdà àtàná sọ àwọn ọlọ́ọ̀ni ẹ má ṣe fàáfà wàtàbíkánú wàtàbíhábàrí ìhùkú ẹ̀fẹ́ agbára tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́rẹ́ láàrin wọn wọ́n máa jẹ́ mùsùlùmí yàrá yìí na ń dákẹ́ táwọn òwòrán tó sì ní sí dáàbò nítorí pé àwa a jíjà àwa kọjú sí ara wa wa lóbìnrin wa. ilé ìwé àǹfààní àyà 46 ọlọ́tún sọ mi. ó ní náà gbogbo ẹ̀yìn ìgbàgbọ́ òdodo ọkùnrin yín obìnrin yín amẹ́ríkà yín lárúbáwá nù ní yíbò ní haúsá tọ́ba ti jẹ́ mùsùlùmí ọlọ́ni ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá yẹn ó lè ju ọmọ ìyá dájọ́ bí i papọ̀ lọ. ọ̀kan nínú àwọn sàálà wọ́n dà nàmì ànàmì nìjọ́ àwọn ọ̀tá ti lẹ́rù kò lérò kálukọ́ lẹ́bi múra ọ̀ àlọ́mọdé abẹ́rẹ́ àti àti kálukọ́ ìṣòwò wọ́n ti lókòtì ọmọ yẹ bá lọlé nínú àwọn sàábà yìí ń délé báyìí àti information ti lọ́dọ̀ bàbá tiẹ̀ náà kí n fẹ́rí bàbá àwọn àyókù rẹ̀ láti fi bàbá tiẹ̀ náà ti lọ wọn bọ̀ wá pàpà ní wa lẹ́yìn ìlú wọn làwọn méjèèjì wọn jọ kú ilé ọmọ náà lọ bìkan bàbá náà lọ́wọ́ náà lọ bìkan nígbà wọn dé ojú ogun láìlà ìlàlá àbọ̀dù bàbá wọ̀ kan báyìí ọ̀rọ̀ mẹ́ ọmọ náà wọ̀ kan orí bàbá wá ń sá fúnra wọn ọmọ ọ̀fẹ́ dọ́dọ̀ bàbá yìí ìwọ̀n òkú bàbá wọn ni bàbá wa ń lépa ọmọ káàkiri ọmọ nìkan ní láàrin wọn tẹ́ẹ̀fì mọ́ bí jíì òkúwà ìsìlámíyà ìjọba yẹ́sìn tó nípa ó nípa ju òkúwà ìsìlámíyà lọ. bàbá ń mọ bó ṣe ká bèrè pé ilé rẹ̀ sọ́kọ́ kalẹ̀ yìí ń lóbi ọlọ́mọ ìyá òun ní nínú ìtàn yẹn wọ́n ní ọmọ sáfún bàbá rẹ̀ bàbá nípa ọmọ wọ́n ní bàbá yẹn ó fẹ́ fa ọmọ ní nǹkan bẹ́sẹ̀ ló ṣe yẹnu lọ́ba tó mú síbẹ̀ lọ́ba kù kékeré lágbára àkídà ìsìn kan kékeré o bàbá fẹ́ pa ọmọ yẹn torí pé kò sin igi tí ò lè gbọ́ torí pé kò bá wọn sin omi tí ò lè sọ̀rọ̀ ó ti fẹ́ torí pa àwọn nígbà tí bàbá àbágbàgbé ẹ̀jẹ̀ ọgbàgbé ẹ̀jẹ̀ tó dáhùn bọ́ ọlọ́ọ̀lọ́wọ̀ ayá ní gbogbo orí ayá ilé ìyọ́wà ní òdúráàdì ayá 15 àbí 10 ọlọ́wọ̀ rẹ̀ ọlọ́ọ̀tún sọ nínú ayá rẹ̀ onílọ́wọ́ àwọn fọ́kọ̀tà náà sí àrùn jẹ̀míyà ọlọ́wọ́ ní sílẹ̀ nẹ́rù tó bá ná gbogbo ní dúkìá gbogbo tó wà nínú ilẹ̀ nínú góòdì èyí tó wà nínú òkè nínú àwọn fàdákà tó bá ná gbogbo ẹ̀ pátápátá má aláfẹ́ bẹ̀rẹ̀ iná kòló bí i àwọn sàábà tí wọ́n dira wọn pọ̀ yìí ó lè fowó yẹn ra tí wọ́n ní síra wọn yẹn walakin Allah ọlọ́wọ́n bá wa aláfẹ́ bẹ̀rẹ̀ iná hùn òun fún ara rẹ̀ ló gbìn tí ara wọn síra wọn lẹ́mìí bákan náà gbogbo àwọn sàábà ti rí láàrin ara wọn tí wọ́n bá sì ní jàjà lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n parí aya ilé ọwà nínú sọ́tún alfaj aya 63 sábàwọ̀ ọdún wa gbogbo náà tẹ̀sí ma pé bákan náà ni wá bákan náà lẹ́yìn ká máa ṣe gbogbo nǹkan ọdún àwẹ̀ wa bákan ọdún léyà bákan jimalẹ́lì gbogbo adájọ́ sí jimalẹ́lì London lamẹ́ríkà ní Ghana nílọrin lẹ́kọ̀ọ́ lára ń bẹ lábúlé àsọ̀rá akẹ́rọ̀sọ́gbọ̀n fàjẹ́ lórí àtìlẹ́mọ́dé ẹ̀rí sáà ń ṣe pápọ̀ ọlọ́run sọ fún wa pé ẹ máa lọ papọ̀ ẹ máa lọ papọ̀ kẹ́nì kan máa yẹ ẹsẹ̀ kẹ́nì kan máa ń ṣe sọ lọ́dọ̀ bàbá lahaj gbogbo láwà nínú aṣọ tuntun kẹ́nì kan ò ní sọ pé òun tòun aṣọ bíláàsì òun fẹ́ wọ̀ bàbá sọ pé lọ́jọ́ yà àwọn ọ̀dọ́ rẹ̀ gbogbo wa dàbá kan náà kò ní sí àtọ̀ láàrin wúlú àti ọmọkùn kò ní sí àtọ̀ láàrin ìlàwọ́ àti àjẹmí eléyìí àdébìnrin mẹ́sàlẹ̀ ní mọ̀mí nínú fi tàwa dìhì àpèjúwe àwọn olùgbàgbọ́ òdodo wọ́tara ahómejì tí wọ́n bá ń kẹ́ra wọn tí wọ́n sì ń lẹ́sẹ̀ ara wọn báyìí wọ́tà àtúfìhì tí wọ́n máa sànú ara wọn gbogbo àti wọ́n bá ń sànú ara wọn tí wọ́n sì ń kẹ́ra wọn mẹ́sàlẹ̀ ìjọ sàlẹ̀ wáhì wọ́n dà gẹ́gẹ́ bí ara kan bọ́dì kan ìdásíta kàmínú ọdọ tàdá aláwọ̀ sáàrù jẹ́fẹ̀rẹ̀ ìsáàrù wà kúmà gbogbo àwọn eréke ara tó kù àwọn ló sì máa ṣàìsà nítorí pọ́ǹkan ni wọ́n ń tẹ́gí ní ṣàìsà ànábì ni bó ṣe yẹ káwọn olùgbàgbọ́ òdodo kárí nìyẹn sẹ́nìkan nù wá bá ti ní sòro kágbà tí gbogbo ara ní sòro yẹn sẹ́nìkan bá ti rí dáadáa kágbà tí dáadáa yà wá lẹ́sẹ̀lẹ̀ nítorí pé ọlọ́run fẹ́ ká jọ́kọ̀ nítorí ọ̀kan ni bọ́ọ̀dù ànábì wa fi gbogbo wa wé bọ́ọ̀dì ẹ̀yọ̀ àdéhùn yìí ní kíkún túmọ̀ èyí sọ fún wa pé ọ̀kan náà gbogbo wa ànábì sallallahu alaihi wasallam ànábì náà al-mu'min lil-mu'min kal-bunyan al-mansur yasuddu ba'duhu ba'dan sawa'u ànábì ní olùgbàgbọ́ òdodo àti olùgbàgbọ́ òdodo ọ̀rẹ́ rẹ̀ wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí ilé tí a fi ìyókù náà ìmòlúbọ̀ ìmọ̀ wálé tá a bá jẹ́ra wọn mú sábà fi lè wọ́n ní àwọn kan wá pé àwọn náà àti ṣe kíni àwọn náà ti ṣubú a gbọ́dọ̀ fọ́ màá ya wálé lànà mi sọ bí lè fi jẹ́ra wọn mú sí igun olè jẹ́ra wọn mú káwọn náà ṣe kíni kàdìra wọn mú nítorí pé ìjọ kan náà ni wá àdébí sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀dọ̀ òní láti tẹ́lẹ̀ fò àdébí ni ẹ má yàtọ̀ ara yín òun àwọn tó síwájú yín wọ́n ti síwájú yín ní àwọn ẹlẹ́sìn tó ti síwájú yín wọ́n padà yapa ní ara wọn ní o nígbà wọn yapa ara wọn tán wọ́n ti parẹ́ tó ní wọ́n padà dìde ọ̀tá síra wọn tí wọ́n wá ń bára wọn jà. àdéhùn sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ àlébìn àlékún bíi jama'a àlébìn ni wọ́n dọwọ́ yín pẹ̀lú kẹwàá pẹ̀lú àwọn jama'a mùsùlùmí kẹwàá pẹ̀lú àwọn jama'a mùsùlùmí jama'a tí wọ́n dákọ̀ yìí gbogbo wọn náà ló ń pè jama'a nínú jama kan gbogbo wa lẹ́jẹ̀ jama àwọn fàhábà gbogbo apápátá ànábì ní bí mùsùlùmí bá ń lọ ẹ̀yin náà máa lọ bẹ̀ wọ́n yá kún àlùfẹ́ǹkà yín ẹ má yà yín ẹ má dọ̀dọ̀ tọ̀tọ̀. tó sọ náà àdéhùn yìí wọlé látàrí jẹ́ òun bá kò fara ànábì ní ẹ má má padà di lẹ́yìn ìgbà abọ́dúnkọ̀ pẹ̀lú lọ́wọ́ àmúlẹ̀ nítorí kúfùrù méjì wá lọ́wọ́ àlùkúfùrù àkéèké wọ kúfùrù nẹ́ẹ̀mà ìbọ́dúnkọ̀ pẹ̀lú kúfùrù wọ́n pè wọ́n tó pé kúfùrù nẹ́ẹ̀mà kúfùrù nẹ́ẹ̀mà ò ní kéèyàn wá ma ìbẹ̀rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún ìyàn lóore kéèyàn máa wá máa yọ kọ́ máa wá bàǹkà jẹ́ kọ́ máa tẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń polówó ẹni tí wọ́n fẹ́ ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tí ó wá rí iṣẹ́ tó ti làágùn lọ́pẹ́ mọ́sáájú lọ́pẹ́ lóru ní náfìlà táwọn fún ní iṣẹ́ àkọ́kọ́ wo òṣìṣẹ́ gbà oyè lọ́bàbàdé ọ̀sìn lọ kì í níjà bẹ̀dẹ́lẹ̀ mọ́sáájú ní ayá fúnfún ní mọ́nu ó ṣe pèsè ní sídẹ̀ra ọlọ́run wípé ó tó fún mi ọwọ́ lọ́nà tó mi tẹ̀ ọ́. àdébìnrin ẹ má di ẹni tí ẹ pa àmọ́ wá já torí kẹ́lẹ́ bá rẹ mo fi wá yẹ́tẹ̀rẹ̀ ẹ máa wá lépa ẹ̀mí ara yín káàkiri ẹ dúró papọ̀ ẹ máa lọ papọ̀ ẹ máa ṣe papọ̀ àdéhùn náà yé wa pé ìjọ kan ni wọn agbọ́dọ̀ yà lọ́tọ̀ọ̀tọ̀ àdéhùn sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ olùyà àdéhùn ní wọn àdéhùn bìrì jama wọ ìyá kùn wọn sọ̀kọ̀ nínú àdéhùn ní wọn ìsọ̀wò fàdá tàkítàlìfò tàkítàlìfò kùnú òbòkò táàbà ń kírun fẹ́rọ̀ sí táàbà ní Allahu akbar Allahu akbar táàbà kọ́ àfẹ́ kí jẹ̀mọ́ kan mọ́ sọ pé láàrín àìlọ́lá àwọn adáwó látẹ̀rí ká láwó nínú tí muhammed bá ti sèkọ́ ọmọ kan ẹ̀dàkẹ́ ìmọ̀mù ló kù tí ó sọ nínú àwọn ọ̀rọ̀ tí anábì máa ń sọ tó bá di pé wọ́n ti kọ́ ọmọ kan anábì ní látàkítẹ́lifù anábì ní ìtọ́wò wà látàkítẹ́lifù fọ́tàkítẹ́lifà kò lóòbùkù ẹ̀dúró dọ́gbadọ́gba ẹ̀fẹ̀ fẹ̀rẹ̀ yín kara yín ẹ má jẹ́fẹ̀ yín ọjọ́ síra yín ẹ má tó ní pàṣípàyọ́ torí bẹ́ẹ̀ báyìí tò ní pàṣípàlọ́ ẹ̀mí yín náà yóò ti pàṣípàlọ́ tó náà ẹ̀ kà mọ̀ bínú ara yín látara pé ẹ̀ fẹsẹ̀ kára wọn lásán. ẹ̀dàkùn tàbá wà mọ́sálásí ẹni bá yẹsẹ̀ mẹ́rin tó lọ́wọ́ ní fẹsẹ̀ kan wá tàbá tí wọ́n tán bá wọ̀ dáadáa sẹ́rù tó ń fún tó ń fún títí tẹ́ yàrá òkè sẹ́rù tó ń sẹ́rù tó ń fún àmọ́tàbájẹ́ fẹ́fẹ́ káwà yẹn ó ní sírù sírù ní pé ẹ̀mí wọ́n máa lọ bìkan náà lóògùn gbà tí ẹsẹ̀ wọ̀ báyìí pàṣẹ ń parí síra àdéhùn pọ̀ ẹbí kí n tó bẹ̀. àwọn àlùfáà wa wọn ni àwọn mùsùlùmí ká lè síra jù tẹ̀kùn mọ̀ wá dẹ̀kùn ìsìlámíyà àlà ó tún sùnmí ha wá dẹ̀kùn àkìdà wọ́n ní kò sí tó lè mú àmà yapa bí ìbá jẹ pé aburú ṣèjọ́n láti fẹ́ sì wà lọ́nà wọ́n ní torí pé wá dẹ̀kùn àkìdà àbí ọkàn wa nípa ọlọ́run ẹ̀yọ̀ kan náà ni aláàánú wa ìlà àwùkọ wa ìlà àwùkọ ọlọ́run bá rí ìlà àwùn wá bíbẹ̀ ọ̀kan ni láàrínlá àìlà àwùwá kò sọ́lọ́run bá mí ìta àsìn láàmú àbújọ̀ bí ọlọ́run bá wọn ẹyọ nǹkan náà ni wọ́n ní níbi ìjọ ìjọ kan lọ́wọ́ àti ìyapa aláàtọ̀ tẹ̀lú òun ní ìlàáhùn ọ̀kan ọlọ́run bá yìí ọba yìí ìlàáhùn wa ọ̀kan yìí láà ìlàhà ìlàhùn wọn máa rọ̀ yìí kò sẹ́ni tá a sẹ́lẹ̀ yìí rẹ̀ ọba aláàánú àjọkẹ́ ayé àtàkẹ́ ọ̀tún sàkálà bàbá àdùnnú mùsùlùmí àbára àwọn mùsùlùmí lè yìí táwọn ní àwọn akẹrẹ ló náà ọ̀nà ìṣẹ́lọ́nì ọba àtàrẹ́lá bá ń sìn lórí àtọ̀ọ̀tọ̀ ẹ̀sìdòkó kẹrìmá ti ní ọlọ́lọ́mọbi tó fún wọn ti ọkàn yìí kẹfẹ́rí ní ọlọ́gbẹ̀rẹ̀ kẹfẹ́rí aláṣẹ làmọ́rẹ̀ ìlànà ìlànà káfáró aláwọ̀ kẹfẹ́rí ìlànà àárín kíkáàdì ní àwọn àtàwọn fọ́nkẹ́lá tó wáyé wọ́n ni mo ṣe ń kí àtàwọn abọ́dúbọ̀tọ̀ fi náà jahannama ọlọ́lọ́wọ́ jahannama ni wọ́n ti wá ti kú lé ẹ̀yìn kọ́ ìní iná sí iná fọ́dà wọn ní jáde rẹ̀ alákọ̀ọ́fàmù pé kékeré ni wọ́n tí ó sì ní ọmọ wa ń dá òjò pé ọlọ́run bá ń jọ òun náà ọlọ́run bá ń jọ tẹ́lẹ̀ àwọn táà ń pè ya bóyá ọ̀gá aláwọ̀ náà bóyá ọ̀nà wọ̀ tí wọ́n ní ànábì àtọ́lọ́ ọ̀kan náà yẹn ànábì sí ìtúnúgbọ̀n bá dẹ̀ nígbà tí ó kú òkèlè ọmọ àwọn sàábà náà bá jẹ́ àwọn bá ànábì báyìí pé ìdáfẹ́lá tí ń pè ọlọ́ tí ń pè ọlọ́ títí tí ọgbọ́n wọn sókè lórí pé àbáyá tọwọ́ ó sì ìyọ̀bọ̀ rẹ̀ nígbà tí wọ́n nígbà mẹ́rin lọ́lọ́ ọlọ́ọ̀lá náà tààlà náà ni wọ́n ń pè ìròyìn mùsùlùmí kan lè ta ni wọ́n ń pè ní الحلول ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wọn gbogbo ọ̀nà àgbàdo ọ̀nà ọba ló kọjá wọn ẹni ní darí òun náà lóde bí àbùkátà wọn ìyá kan náà wúlò ẹ̀yà ká náà sàáyìn ìwọ láàmú ọ̀sẹ̀ àtẹ̀wọ̀n agbáwò alùhàì wọ́n ẹ̀yà kan náà sàáyìn yóò sì bá dé ọ̀dọ̀ rẹ̀ lámbọ̀ lórí bá ń bà wá lọ́wọ́ òṣèlú ọ̀dọ̀ rẹ̀ lámbọ̀ wọ́n ẹ̀yà kan náà sàáyìn tábàdì bùkátà ọ̀dọ̀ rẹ̀ lámbọ̀ àdúrà lámbọ̀ yẹn àwọn mọ̀tòmí lẹ́yìn ọgbà pọ̀lọ́ ọ̀nà ìsìn ìsìn lọ tọ́bá dà tuntun tó fẹ́ bẹ̀rẹ̀ bùkátà yọ́wọ́ lọ́lẹ̀ láàgbé àwọn abẹ́rẹ̀ pé nígbà tí ìlú ìlera yìí gan tó lè bẹ̀rẹ̀ bùkátà ara rẹ̀ lẹ́kọ̀ọ́ ti tiẹ̀ kátówá gbà tó kù ọlọ́run wà lágbàgbà àbí ẹni tí sàtẹ̀jẹ́ sí ń wẹ̀sẹ̀ yìí náà òun náà ti èmi ò ní jẹ òun sì ń jẹ bóun láti jọ rìn papọ̀ èmi kà kò sí ìdí ló ń sọ̀rọ̀ olókùnrin sí ìdí tó ní àdábìyẹ bá kà kò sí ọlọ́wọ́ sọ ní kí ló tó mọ́ màláìkà tó ń sọ mọ́rin tí ọmọ sọ ní kí ló tó mọ́ ìyẹn màláìkà kan ó lè da gbogbo ayé yòó. nípa ìjọ́nà wọn bá gan ibẹ̀ láti yà lọ́tọ̀ọ̀tọ̀ yóò wà ní pé ah, àwọn èlò ah, àwọn èlò wọn máa fowó rẹ̀ sọ̀tọ̀

ẹgbà tó wà sí ìlú mọ́sálásí mi wọ́n lè bọ́ọ̀lù mi jáde nípa ilé ìtọ́jú sí nǹkan yìí ẹ má tẹ̀lé sáàtì náà tọ̀tọ̀ lé níbi bẹ́ẹ̀ ibẹ̀ nìkan sáfi nǹkan ti kọ́kọ́ bàjẹ́ àti àkíyà wáyà tọ̀tọ̀ nípa ọlọ́run ọ̀rọ̀ bá a ti bọ́ lọ́run lọ́rọ̀ ọba adẹ́dáhùn bẹ́ẹ̀ náà nìkan gbà ní ọba olùṣe olùbíyà bùkátà nígbà tá a bá ní sọ̀rọ̀ àdébìtì fún abúlé àbúrò àbá olùsọ̀tà àǹdà fún sàǹdùlá tọ́ba wọ́n lọ wọ́n lọ pẹ̀lú na ọ̀yídà sáàríta ọ̀sẹ̀lì ńlá ọba tó dáa ní ọmọ tó kí nǹkan mọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tàbá wá kó gbogbo òṣùmí nàìjíríà káàkiri ọmọ ọba nílànà kan náà ọlọ́run ọba ní قل إن كنتم تحبون الله فاتبعوني tẹ́bá máa pé ọlọ́run ọba lẹ̀ nífẹ̀ẹ́ inú muhammad tẹ́ máa tẹ̀lé o ní bá ti gbẹ́sẹ̀ ilé ìgbẹ́sẹ̀ ní bá ti gbẹ́sẹ̀ ìgbẹ́sẹ̀ yóò bí búkú mú ń lọ ọlọ́run nífẹ̀ẹ́ yín níta ń gbọ́ níbẹ̀ ni pé àgbọ̀dọ̀ mọ̀ yá ọ̀tọ́ ju ọ̀tọ́ lọ níta lẹ́nu muhammad sọ̀rọ̀ dá tí ọba ti ṣe níjọ kama débẹ̀ bàbá débẹ̀ àwọn ìsàn àdébẹ̀ wọn àmìlà àmàlà àdébẹ̀ wọn lọ́rọ́ ẹni bá ti fẹ́ kan lẹ́fà ààrẹ yìí àmọ̀rúnà tí ò àti wọn bẹ̀ tí ẹ ṣe ọwọ́ ọlọ́dún ọlọ́run nígbà lọ́wọ́ ọlọ́run nígbà nítorí kò nígbà gbogbo ẹni ẹ̀sìn ọlọ́run lọ nǹkan méjì àwọn abẹ́fẹ́ ìhàlá káṣe lórí ọlọ́run tọ́ọ̀ bá fi ìjọ fi lórí ọlọ́run nígbà ní ó lè lórí tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní kó lórí bá wọn kò tá pẹ̀lú bá nàbí ti ṣe jẹ́lé bẹ́ẹ̀ náà ìwọ́n náà ó ṣe tàbí ti ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn àdéhùn ní alẹ́ kúrò àmì ìmọ̀nà sí kàkù ẹ̀yin tẹ́ wá sí mọ́kà tẹ́ẹ̀ ti dídí mo ṣe ṣe ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ o tẹ́ bá wá dé àdúgbò yìí sọ́dún kàmára ẹ̀ sọmọ ní òṣèlú bí mo ṣe kí n fún ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ sọ́dọ̀ bá lọ. ètò ìjọba wọn bẹ̀rẹ̀ ni pé àdẹ́lù àhámọ̀ fi wà pé wọ́n bá ti bá mi ó dé ọlọ́mọ̀ mi gbà nílẹ̀ Yorùbá lè nà àwọn nẹ́fìlà kan lẹ́yìn òkú bá tẹ̀ nínú òkú wọ́n pè ní inú bọ̀ rẹ̀ wọ́n pè lọ́pọ̀ kò sí bá tẹ̀ wọ́n ń kiri lórí lánàá yìí bá ọlọ́dẹ yìí wọ́n yára ní ìdá sọ́lá fáàgì tó ọkọ̀ ọlọ́mọ ní bẹ́ẹ̀ bá ẹ̀fọ́ mi fojú bẹ́ẹ̀ bá lọ́gbọ́n yẹ̀pẹ̀ òun lè mú ewu wọ́n ní kára ọmọ kẹsẹ̀ méjì ìkàlẹ̀ táwọn fẹ́ sí náà iná fìlà ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá nìkan kọ́ ó wà ní ní táàbì ní Cameroon ní Senegal ní ní Pakistan ní Turkmenistan ní àwọn ìlú India kìí nìkan ní gbé wọn kó nílò lọ́rùn. yọ̀wọ̀ akásẹ̀ kan sókè yọ̀wọ̀ kan kò sí ìlú ọba kó tó ka ta wọ́n lọ sí màá péréte táwọn ìlú kó wọn máa ṣe é lọ́wọ́ èyí ti ọlọ́run ọba ẹ̀mí ẹ̀rọ ti fẹ́ gbọ́ èsì ta bá fẹ́ sìn àkọ́kọ́ gbé sínú òṣùwọ̀n fọ́lọ́run ní á ṣe bóòlù àgbẹ̀ ṣe kí ni bóòlù àgbẹ̀ ṣe kí ni bóòlù àgbẹ̀ ṣe kí ni bí wọláì kódà kò tọrọ olówó ìbá tọrọ ọlá ebi ń fìyà ẹgbẹ́ súnmọ́ lọ àmọ́ tó gbogbo ọ̀nà táà níbi gbẹgbẹ́ táà níbi gbẹgbà ìgbẹgbẹ́ ó fẹ́yì kọ́lọ́ mọ́ta ìfànú wa ẹ̀rọ máa yà wá nínú ẹ̀sìn Islam ká máa kẹ́rùn náfìlà káwá ka lẹ́yìn pàtí àtàkùrú ọ̀láwò mẹ́wàá lákàlá kọ́kọ́ lákàlá èkejì kúrò ọ̀láwò ogun ẹlẹ́kẹta ọgbọ̀n náfìlà ni àwọn kọ̀ọ̀bà tọ́lọ́ oye ìṣẹ̀lẹ̀ àìyàn ọ̀rẹ́ nípa àdálẹ̀ bọ́ wọ́n fẹ́ kàṣúrà àbẹ́kú kàṣúrà mi ó ní kàṣúrà mẹ́ẹ̀dógún nígbà lórí bá òṣèré fà sí náfílà òṣèré ní ànábì kí lákàlá kọ́kọ́ pẹ̀lú bá kọ́ra lákàlá ìkìlì báyìí ó fi yẹn sáà akẹ́kọ̀ọ́ tó ka nìsa omi nìsa yìí lè báyìí ọwọ́ tó ka alìmọ́ ẹni tá a ti lórí jùlọ sọmọlọ́wọ́ lọ. òṣèlú bá ní nígbà tí anábẹ́ rúkú wọn wà káyà rúkú òhun oyé mẹ́tìlá kìyà ni àsìkò tó lọ rúkú yèdè àsìkò tó lọ dùn náà. onígbà tánábẹ́ wá fẹ́ ní kalẹ̀ wọn wà káyà sùn dúdú kọ̀rí nígbà tí wọ́n fèrè kalẹ̀ ó ní tí ń tí báyìí náà àti ọ̀rẹ́ ti dájú kò tóbi tó náà fílà ni òkè ṣe wọ́n ayọ̀ máa sáájú ẹ ìmáàmù kan máa jẹun náà fílà ẹ wo ìtò ó ti nígbà níbi ìṣeré kéèyàn wá ní owó ṣe tòun bá mi àwọn àfa ni yóò dá wà lálẹ́ lọ́sì torí ní tó dá wà lálẹ́ lọ́sì gbé àjẹ́ kan lẹ̀ eléyìí ni wọ́n fẹ́ dárúkọ ọlọ́run ó ní ká máa lu bàndírì máa sáájú ah, mo ní bàndírì ọ̀bá láìláìlá wà lọ́tọ̀ bàndírì wà àwọn alúbà lérí àwọn obìnrin tá ń ṣe ìyàwó nínú wọn ọgbà kan tí òbí tọkùnrin bẹ àwọn máa ń lò láti máa fi ṣayẹyẹ ìyàwó láàrin àwọn obìnrin nìkan sọmọ pé ìyàwó ló bá wá ó jẹ tòun wá fẹ́ràn tí ọlọ́ọ̀kọ́ wá kó bàdé ìṣe mọ́sálásí ìtumọ̀ ni pé ó ti la ìlànà míì táàná bí òṣèké ni àwọn tó máa ń lò mọ́sálásí àwọn sọ́ọ̀bù ìyàwó dárúkọ lọ́wọ́ bá ó ti ṣàtọ̀ àwọn ìpínlẹ̀ ìdára láwọn tó wọlé ìdá ló sọ àdébí ní àbùsọ̀lù zikiri lá ìlàhà illallah ìfẹ́ ìsìn náà sọ̀rọ̀ lá ìlà ìlàhà illallah títí ẹ̀fẹ́ láti ọlọ́wọ́n ba olùsọ́lọ́wọ́n bá ń gbójú gbójú ọlọ́wọ́n ba ìlú sí ọ̀dẹ̀ lá ìlàhà illallah ní ìsọ́lọ́wọ́n bá ní gbójú wíkí lọ sọ́mọ́ àbáṣọ tó ohun tí a tẹ́síwájú yẹn nìkan bá wá ṣé nǹkan ló rò pé ẹja sọ fún àdábì sí ni àwọn náà mọ̀ sí kún wà lálẹ́ ẹni tó fi rẹ̀ kálùkọ̀ bá fi kún ní gbogbo ẹ̀ lájọ máa ṣe bá bọ̀ ọlọ́run ìsànú wa àlùwá àjà tuntun sí àwẹ̀ táǹgbà bákan náà ni àtẹnudọ́ bá dá àwẹ̀ ní ilẹ̀ lókù àwẹ̀ má àwẹ̀ má àwẹ̀ má jẹ nǹkan funfun má jẹ nǹkan mú àwẹ̀ bó ṣe bá ti ń báwẹ̀ sọ́nà náà gbogbo àwọn ẹ̀sẹ̀yìn ọba gbá kó ní ìbámu pẹ̀lú bá nàbì fi gbà sallallahu alaihi wasallam tá a bá ti lè yí padà síbi tàbí yẹn kò lè sí wáhádà kò lè sí mímí síláàrin mùsùlùmí nítorí pé èmi ò ní bọ́ sí ìwọ náà sì ní bá mi ṣe tèmi kálukọ́ máa ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ níbi abájọ́ wa pàdé níbi tó yẹ ká ti ṣe dáadáa síra wọn á máa rántí pé kìí máa sara wa òun ní sara wa èmi ní sara wọn. ọ̀kan nínú wọn ó ní mọ̀nyí nílé láyé àmàlú ọlẹ́ni tó bá ìyá àti ní bá bí Tìjàní ó ní Tìjàní àríkọ́ wá jọ yìí tí ó wá jọ yìí yóò tó fòlá yàtọ̀ ẹni bá fẹ́ gbogbo tí wọ́n tó ọ̀bá ti fẹ́ rí tó wọ́n bọ̀ ṣùgbọ́n mùsùlùmí wọ́n ti láti fásitì kan ó ti dédé alùpùránì 6000 ọwà àrọ́dù kí ni ọgbọ́ kí wọ́n ní kí kan bẹ́ẹ̀ lọ́rọ̀ kan tí sẹ́wò kan ọ̀hún kọ́lá máa sàmójì fún sẹ́wò láti ọwá sẹ́dẹ́dẹ́ Kùránì 6,000 adàlù kàlá mọ̀túùdọ̀ ọ̀rọ̀ yìí wà lápọ̀lẹ̀ tí n bá gbọ́lé ní kò rí bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ lórí èmi ìrọ̀lọ́ ọba ọ̀sán ní Kùránì àdébí òsì sọ òun sọ pé sẹ́wò àwọn bẹ̀rẹ̀ bó láti wá sí kọ́ sáà ló padà sí wọ́n sì màfìlá sọ́dọ̀ ààrẹ tẹ̀síìrì rẹ̀ àwọn sábà bẹ́ẹ̀ ìgbìmọ̀ ní kábàá sí alẹ́bísàlà yìí náà sọ̀rọ̀ ti bàrẹ̀ mẹ́rin sọ̀rọ̀ àwọn láti mẹ́rin tó bá ní ìkọ̀ ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀sàkà wájà wa ní ọ̀sàkà sọ́dákọ̀ làbúrò ọ̀sàkà sàkà tọ̀ra ẹni sọ́dákà ti tọ̀ra sọ́dákà wa yé sí sọ́dákà wa yé sọ́dákà wa sọ́dákà yìí pé mọ́ tó wọ̀ kó fẹ́ni tó wọ̀ òbí gbà táwọn kan nínú àwọn mùsùlùmí àwọn ní ìrọ̀ sọfá fèsì sádàkà tọ́fẹ́kàtà ló ń gbà lọ́dẹ̀ ra ẹsẹ̀ ọ̀tún màálù kọ́wá lọ́dẹ̀ fún afọ́jú tó tún yọké lójú títì ní agbègbè àbí nílùú wa lọ yọ máa ní. mọ́tò ní tẹ̀ mọ́lẹ̀ kò owó èsì ni kọ́dà kò sì máa bẹ̀rẹ̀ gbẹ́dá ńlá díẹ̀ ní kọ́mọ́ lọ́dún wọ́n káàdì ẹ̀sìn kọ́ọ̀tù kan lọ́dún fún wọn á ní sọ̀rọ̀ kan sàrà ni tabakọ́ sábàdà sàrà yẹn gan ọ̀rọ̀ pọ̀ mẹ́. gbogbo àwọn ìjọsìn wa ẹ̀yọ́ mọ̀ yá wa ibẹ̀ ni ìyapa ti dé nígbà tí ìyapa ti dé yẹn àsìkò lè rọrùn nítorí ọ̀rọ̀ náà gbogbo ọ̀padà sínú ìpìlẹ̀ nítorí bóòlù àti nítorí ànábì ní taraktukum ala al-mahajjati al-bayda mo fi ilẹ̀ ní ojú ọ̀nà tó kílẹ̀ layluha kanahariha kò sí yàtọ̀ kò sí yàtọ̀ láàrin ọ̀sán rẹ̀ àtọ̀rú rẹ̀ láàrin ẹ̀dúgbò anáhìlá hari dání kan bá ní òun òun ojú ọ̀nà òun tó bá fi lè yàgò mi ilé ìparẹ́ kọ́lọ̀ máa ń sọ wálé nítorí parẹ́ marja'iyatuna wahida ìyàtọ̀ mú ẹ̀rí sẹ́ẹ̀sì evidence fún tàbẹ́sì nínú ẹ̀sìn wa alukọ̀hánà àti súnà ẹ̀yọ̀ kanáà alukọ̀hánà àti súnà wáyé tí a ti wa àwọn iṣẹ́ wa yàtọ̀ ta títíra kan àbí ìwé mathematics ẹ̀kọ́ náà ní gbogbo wa ní wọ́n ní ká ṣe fún wáyé wọ́n ní ká ka economics ẹ̀yọ̀ kanáà ní gbogbo ọmọ sílẹ̀ dọ́ka definitely ìbéèrè tí wọ́n béèrè nínú àwọn òwe tí wọ́n kánká yẹn ni wọ́n ti ṣe kí ni wọ́n ti béèrè rẹ̀ tó bá wá ń ṣe nǹkan kan tó rí ẹ̀rí fún àlùkùránì tó ọ̀rẹ́ ti fún un kí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ń bèèrè lọ́wọ́ rẹ̀ gbẹ́gbẹ́ lórí olùsẹ́lẹ̀ العلم ìrọ̀rùn sí ní na o lẹ́gbẹ̀ẹ́ mọ́ ìdáhùn ni pé àwọn súnà sí ànábì ọ̀kan fọ́ sí ìwà táwọn àfa àti wọn lójú kòkòrò lábẹ́ na kíni ká máa ṣe ká máa báwùká tó sàbàdá bí ká máa ṣe pẹ̀lú fúnfún sáradá bá ń jáde wọ́n wà ní táwọn àfa àwọn àwọn ní ẹ̀sìn àti àti àròjù nìkan kọ́dà kò ní náà ìdí wọn bá ní kọ́sọ̀ tí wọ́n gba ẹ̀sìn rú lọ́sọ̀rọ̀ àwọn tó ń kọ́lọ̀ mọ́ta fi wọ́n mọ̀ pàtàwà náà ẹ̀rí tí wọ́n máa mú wá òun náà ni pé bá a ti bá àwọn bàbá wa tán kí ni tí wọ́n ń ṣe nìyẹn àlejò ìbùrọ̀dí wọ́n sọ bẹ́ẹ̀ fún máa á ní ìgbà máa fi ń àwọn èrè yìí a sọ pé náà bá àwọn bàbá torí sọ gbé Ibrahim dákẹ́ sàwọn bàbá láàmà àgbẹ̀lé sọ́kùlà àmìyá àyà fifty two àti fifty three anábì nùhùn wọ́n sọ bẹ́ẹ̀ fún un náà wọ́n ní wọ́n lọ́wọ́ sẹ́ àlùmọ́wá gbogbo tó ń sọ yìí sọ́nà ń bá fẹ́ láàánzẹ́lẹ̀ màlá àìjẹta máa tẹ̀lé ìrìnàmù àdábí àbá ilẹ̀ àwùwọ̀lì màláìkà ni ọ̀bá fún wọn àti àwọn ìfà wọn ni a lè máa fi ọ̀rọ̀ àwọn bàbá bàbá ní ẹnu tó yé e ma iná ló fi ṣe lọ́wọ́ bá lẹ́sọ̀ rẹ̀ gbọ́dọ̀ ọlọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ ló ma torí kò rí mi a sì gbọ́dọ̀ sọ pé wọn ò ṣiṣẹ́ àwọn bàbá yẹn ṣiṣẹ́ ara pé kí wọ́n ti làwa náà a sì gbọ́dọ̀ sọ pé àní bú ò lérí èyí tá a ti rẹ́nu fún bí ọ̀dà táwa ní kò ní pé nígbà táwọn bàbá ṣe ìfẹ́ wa ni wọ́n wọ náà àwọn ọlọ́wọ́ ní wọlé tó ọ̀lá mọ́ ìwọ́n ti máa ń tẹ̀lé bá ṣe ìwọ́ wọlé nítorí kó ti yíyọ ọlọ́wọ́ sì ní kéèyàn yẹ ọmọ àkọ́nà mọ́ ádébínà àtàlẹ́ mọ́ àtàlọ́ tó ga ọlọ́wọ́ ní àlejò ní káyà títí ká sọ̀rọ̀ àjẹ́ tí ọba ti mọ̀ àjẹ́pà ní gẹ̀yọ́ ni ẹ̀yọ́ máa yá mi níbẹ̀ tó wọn wọ́n dẹ́kun sẹ̀ríà sẹ̀ríà wa bákan náà ni ìyá máa sọ pé sẹ̀ríà rẹ̀ máa mọ̀ sí ìnàmọ̀lẹ̀kọ́mù wọ̀lẹ̀mẹ́yìí ẹ jìnà sọ́tí bẹ́ẹ̀ ṣe jìnà sí oṣù jẹ báyìí torí oṣù gan-an nínú iṣẹ́ rẹ̀ ni ó tún wà òun wá ń mú kí ní pọtísì àwọn pọtí kó ma wọ́n ń tí ọ̀dá wọ́n ń pé bàbá wọ́n lọ́bẹ̀ ti dọ́gba ọ́ ṣe àti bàbọ̀ inú òfin àwọn àfáà níjọba gbé ní kó mọ̀ nǹkan tí ti gbé ìgbó tí kan lẹ̀ báyìí lẹ̀ wọ́n ní kọ́ ara fún bàtà rẹ̀ fọ́kùn rẹ̀ ìgbó ni wọ́n ti mú kàrí rẹ̀ inú wọn ti ti mú kàrí kìí lòkó rẹ̀ tẹ́tẹ́ lótò làwọn èèyàn takáàtì ẹ̀yìn mayami tí wọ́n lọ lè bá ọ̀bọ̀n lótò pé ebi mùsùlùmí ni wọ́n ṣe ní àwọn ọ̀kan náà ní mẹ́ta tẹ́tẹ́ mọ̀ ẹni máa ń ta tẹ́tẹ́ ọlọ́wọ̀n fẹ́nà rẹ̀ táwọn méjì okó wọn kẹ́lì kókó lọ inú ẹnìkan tó lọ inú ẹnìkan bàjẹ́ lọ mọ́jì àtàkùn àwọn ìjọ sí ó sì wà ní kọ̀hánì tó wà ní yàrá rẹ̀ pé wọ̀lú lẹ́yìn wọn láti mọ́ta lẹ́sẹ̀ ṣẹ̀rí àwọn pàwọ́ pọ̀ ní òjì àìsíkò àwọn àlùfọ́ wa wọ́n ní ẹbá nílùú ọ̀dà kí ìmọ̀ bá ń fi ọ̀dà wọ́n ní ah, ọ̀dà tí wọ́n ti wá iṣẹ́ mi mo ní ọlọ́run ní fi owó èlé lẹ̀ bẹ̀ hàrìbì ogun ọdọ̀ ọlọ́run bá wọn ọ̀yọ́ ọ̀yọ́ mi nínú Islam bàbá wa ní ọ̀rẹ́ òun ní kọ́wá gba apartment nìkan lọ́wọ́ ó sì lẹ́tà ò lọ́wọ́ di first bank lọ́wọ́ ní à nígbà wọn lọ́wọ́ tọ́lọ́ kùrán rè ọlọ́run náà wọ́n jagun tọ́lọ́ bá ti náà wọ́n jagun àwọn ọmọ yóò níyọ̀ gbogbo àdúrà ní báńkì pátá ẹ̀yẹ́ bẹ́ẹ̀ lọ làdúrà ní ọmọ yóò máa kó lọ́wọ́ wọ́n gbé inú ìjọ bí èyí ti wé ẹni wọ́n yára ẹ̀lẹ́gbẹ̀ lé tí tí ò bá sí èlé báńkì òun ní sẹ́kì bá dé àdúrà yìí bùkọ́ gbogbo àtọ́ bá di káàkì mú báyìí ẹni bá lówó lówó ìdìbà nìkan náà ni òróró rẹ̀ owó èlé òní òróró rẹ̀ tọwọ́ rẹ̀ tó ti di àrọ́ àwọn àmì ẹ̀dúrà ti dá ti wá náà lẹ́yìn á lè kó àwọn ọmọ wa sílẹ̀ á sì máa yọ yẹ pé tó ń ṣe òṣèlú wọn káwá ṣe wà sí pé wọ́n ní ọ̀dá kọwa pé tó nílé iṣẹ́ tó fáwọn ẹ̀fí ní pípọ̀ ọ̀dá káwà rí sọ́lọ́ ní nǹkan ọ̀dá wọ́n náà sì kàwọ́ náà mọ̀ agbésánfésán kọ̀wá nǹkan ọ̀rẹ́ nìkà ńtò nàìjíríà làwà sọ́lọ́ ìbú inú sí nàìjíríà ni sáàbà sẹ́lọ́ káwọn pé ṣẹ̀dẹ̀lé lábàrá ṣẹ̀lẹ́ àná alọ́lọ́tọ̀tọ̀ ẹni mẹ́rin àmì nínú sí ní wáyé àwọn kí ni àṣìbáàbù sàmọ́sù wọ́tọ̀fọ́rọ̀ àwọn nǹkan tí máa ń fà á sí àfihàn lọ́lọ́tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ àlìjẹ́mù ìsìkájìlá ká má gbọ́ àgbọ́yé alukur'an àti ká gbọ́ ó ti bí aláìgbọ́ àìmọ̀kan gbogbo ìta ìmọ̀kan bá ti wà àti mímà wọ́n máa jà torí òkùnkùn àti mọ́lẹ̀ òlé síkẹ́ wọn lè gbọ́ pọ̀ tí wọ́n ti wá sọ fún àgbẹ̀kẹ́ ní ìní ọ̀nà ní ààyè àyè kò ní ìdíkò tún dààmú mọ́ ó ti rẹ̀ ó ti kà ó ti rí aláìkejì nínú àwọn kan tí ìmọ̀ àtúbàbò tàfọ́rọ̀ àlùmùsàmáyàtò ìsìlámíyà káwà mùsùlùmí ká fọ́ra wa fún ìgbẹ́dá orúkọ jẹ̀má torí àwọn ọmọ ní ma pé àwa jẹ́ báyìí jẹ́ báyìí jẹ́ báyìí ti wá títí àwọn aláǹsì torí ẹni tó bá sí òun ni ó ṣe ìdòkó ìdáwọ́tò tó lè dédé ìdáwọ́tò sí ní oṣù wọn ká máa tàbí àfọkù tá a bá ti fi tán á fi lọ́dẹ bọ́lá wọn a bá sì ní owó ká fi sàárà ọ̀kan láì ní dájọ́ láì ní fi àwọn èèyàn ìtọ́ wà nínú fún náà àbí ẹni tó ń jẹ́ òkú tọ́lọ́dọ̀ rẹ̀ tí wọ́n á wò wọ́n pé ṣé àwọn lọ náà wọ́n lọ náà wọn ò tẹ̀lé mọ́tàlì ẹ̀dá wọ́n ti wọ́n náà sísà wárò sísà aláàrẹ̀ lè àbọ̀fẹ́ ti yá rẹ̀ pawó tí wọ́n máa kawó lé ẹgbẹ́ wọn kàdà lọ́wọ́ kò sí inú ẹ̀sìn wa ó lọ́mọ fẹ́rẹ̀ sànù wa mùsàmáyà tì ní ara ọjà kalẹ̀ ọlọ́wọ́ bá ní ìwọ̀sá máa kọ́ wọn ní mọ́tò ní ìyanu kọ́bù alẹ́ ọ̀tọ̀ ní hezbollah ọ̀tọ̀ ní almunazoma àwọn àtàkà kúláwájú ládùúgbò a ní afẹ́ màjú a kan ó kọ́ a sọ̀rọ̀ wa yẹn ẹ̀mọ́ tó gbó kẹ kankan bí kankan mọ̀ pé èyí ebe bẹ́ẹ̀ ebe fowó tó na ń gẹ̀ ẹ̀fẹ́ fowó jẹ̀mọ́ bayi ládùúgbò báyìí bayi afá ni mọ̀lá zọ́mà nìyẹn àwọn a ní foundation wa akórajọ a ní kamar máa ṣe nǹkan báyìí ká máa ṣe dáwà fẹ́sẹ̀ ká sì máa lọ ká bá wọ̀ àwọn afá ni mọ̀lá zọ́mà ni èsìdíyà ó lè wọnú mọ̀lá zọ́mà nígbà ní èsìdíyà ni pé mùsùlùmí làwa àmáwá ààrẹ lọ́bí ìjọ yí àfitẹ́lọ́wọ́ bá wa kọ́dà bá a wà ní ààrẹ ya yín lówó ní fáìlì ní ọ̀dọ̀ wa ìdíyà ni ẹ sọ ni pé òun pèpè ìfẹ́gbẹ́ òun pèpè sínú ẹ̀sìn bẹ́ẹ̀ bá ti lànà tó ní lò yìí ẹ̀ ṣe ìṣubú kẹrẹkẹ ẹ̀yìn náà ní kẹrẹkẹ ẹ̀yìn àbáṣẹ́ bá ti lànà òun múlà nàkà tí ló ti di jíṣẹ́ ọlọ́run ẹni náà múlà nàkà tó láti jíṣẹ́ ọlọ́run ọwọ́ ní àfitán bá fàṣẹ tòun fá tí wọ́n bá ti fẹ́ tòun yẹ òṣèlú èsì bí ẹ̀dí mùsùlùmí ni gbogbo wa tó bá ti di pé ẹlẹ́yàmẹ̀yà bá ti ṣẹlẹ̀ nínú àpéjọpọ̀ wa táà ní sáà fẹ́ jíṣẹ́ ọlọ́run ká máa fọra pé ṣètọ́ ti wọlé nítorí pé àtọmọ̀ ìyá rẹ̀ kò sínú mọ̀nàdọ́mọ̀ yìí nínú ikọ̀ yín tẹ̀lé gbọ́ àríkàjì títí kí wákàtí márùn tó náà ṣe ṣe kí níbi ìyàmù lè ń gbà wẹ̀ àrà níta máa dì tó náà tó mọ ọlọ́mọba rẹ̀ kọfà tòkòtò lọ kọjá kókó ẹsẹ̀ ọmọ ìyá rẹ̀ náà gbogbo wọn. ẹni tí ọmọ ìyá rẹ̀ àmọ́ ọmọ ìyá rẹ̀ ń lábára rẹ̀ máa ti yà ẹni tí ń sín gbẹ́rẹ́ nìkan ní ẹ̀sọ́mọ̀ yára ẹni tí ń dàbí ní ẹ̀sọ́mọ̀ yára ẹni tó lè wọ ẹgbẹ́ awo ẹ̀sọ́mọ̀ yára ẹni tí lè gbé kókó tẹ àwọn àgbà tí wọ́n lè tẹ fá ẹ̀sọ́mọ̀ yára oríṣiríṣi lòun ṣe kéyìn lòun ṣe ẹ̀sọ́ ń bẹ láàrin tẹ́kù àti ṣeríkù kọ́nà mọ́ta wọlé àná àti ṣeríkù àti ṣeríkù kọ́nà kọ́ta kó iṣẹ́ àlẹ́yìn ní wọ́n ní ẹ má ti ìbàní ìbínú wípé nígbà tí òfin ìjọ yẹn wà ní ìbínú yẹn láàmà fi takò láàmà fi sọ̀rọ̀ láìda láàmà fi kóbá tako pa ní fún sẹ́gá kọ́dà tó bá kú láàrin wa nígbà tó kú olóṣù láàmú ni bẹ́ẹ̀ lónìí tó bá lọ ìjọ kẹjọ sunday tó bá tún di sunday tí ń bọ̀ tí wọ́n bá rí wọ́n pè é ẹnìkan kò nínú ìjọ kan láìpẹ́ ó ní bí wọ́n ń sọ̀rọ̀ bá tún náà mọ̀ ó ti kó mẹ́ẹ̀ láwọn ìjọba wíì lẹ́bàá wọ mọ́tò lọ Ìbàdàn wọ́n lọ ní báyà ìṣẹ́kọ́bà wọn pẹ̀lú ìṣẹ́kọ́bà fún òṣèlú ìjọ àwọn ọdún bí kan níbi tọ́wà sẹ́kọ̀ kí ló máa ń bẹ̀ àtúkọ̀gbà rẹ̀ náà ìjọba ìṣẹ́kọ́bà ẹnìkan ò ní nílò àrùn nílà àtúkọ̀ máa jẹ̀sẹ̀ rú tọ́ba tí wọ́n máa yá ààrẹ o bọ́lá wà nínú kọ́ yín àdúgbò sínú kọ́ yín o gbà pé o ti rí sàábà o ti rí àgbákẹ́lẹ̀ kòtò ọmọ ẹjẹ́ lọ́mọ yá rẹ̀ kọ́lọ́mọ́ fẹ̀rẹ̀ sànù wa níparí nínú àwọn nǹkan tí máa ń fà òun náà ni alìjáde àwọn ìbò àwọn ti dá àwọn wọ́n ń ní àwọn ni wọ́n dá amadíyà lẹ̀ wọ́n dá lẹ̀ àwọn ìyàwó lọ́dá sí àlẹ̀ sí ìyàwó yìí wọ́n wá ní kọ́lọ̀ lè darapọ̀ má nígbà táwọn sábà rẹ̀ wá gba information wa inú wa lọ lè fún ọ ní information nígbà náà ló lọ tán tí òtún ọ̀bìnrin òun lọ wá pàdé papọ̀ mọ́ àwọn ti ẹgbẹ́ rẹ̀ Usman ọlẹ́kùn sí káwọn pa nítorí

nìkan jẹ́ pé wọ́n bá ti bẹ̀rẹ̀ fìláwà lẹ́yìn ìsáìlá dàárọ̀ àwọn olórin tó ṣe lọ́nà àwọn olórin tó ra àkúrọ̀bù ló pé kúrọ̀bù ló ti kúra gbọ́kànlá tí wọ́n wọ́n wálé ẹ̀yọ́ ẹ̀yà mi nínú ìsìn wa àtìbábò wàlìlà tàbá fẹ́ ṣe pọ̀ alákọ̀ọ́kọ́ kẹǹkà kíákíá torí àsìkò òun náà ní pé alẹ́ ẹ̀yìn ti fọ́ọ̀nù bí ti bá di òṣùn náà kádàgbọ̀n torí tọ́lọ́wọ́ bá wa ká lè padà sínú kí ọlọ́run sọ kí lànà lè sọ tẹ̀rígbà ní àríwá sí torí àwọn akíkẹ́ ohun tún lẹ́yìn bájá ọ̀látàkàrà bòsínà ẹ̀mọ́ fọmọ́sí náà lọ́wọ́ orí gbòdé wọ́n tẹ̀ nínú ohun tẹ̀sí ilẹ̀ Yorùbá yìí nítorí ẹ̀mọ́ fọmọ́ pẹ́ẹ̀tẹ̀ ọlọ́run ẹ̀mọ́ fọmọ́ ẹ̀mọ́ fọmọ́ gbogbo tó lè dìyẹ sí àzínà àwọn akíkẹ́ ohun tún gan wọ́n tẹ̀kú ilé ìwọ̀ sí ilẹ̀ tẹ́fẹ́fẹ́ gbọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀mọ́ ìrọ̀kúrò ẹ̀wọ́ àwọn àgbàlagbà kan fẹ́ kọjá ọlọ́run sì lẹ́mìí olóhùn tó máa ń dúkà sáré lọ èyàn lè súnmọ́ ní dúkà sáré lọ kí tó máa rẹ́yìn sí ibi àbá àbáyé ẹ bá mi sọ fún ọlọ́run pé ìlú pè á ní ìgbìmọ̀ ní kan láàrin àwọn àtọ́lọ́ bàbá sàdúrà fún wọlé kásà sàdúrà fún wọlé kọlọmọ akẹ kọlọmọ àtàlẹmọ àràwọ ẹnu sọlẹ àmọ́ ká máa wá sọ tó ṣe ìgbàgbájá sàánù mi káwá ní kí ló dé kó ní òun lọ́wọ́ máa fi sọ́kàn lórí òṣèlú ti ọlọ́run náà kò sí láàrin ọlọ́run ọba àtàlẹ́mọ àti ẹrú rẹ̀ ànẹ́mí ti sílẹ̀ fún wọn.

يدلون يدل عن سبيل الله بغير علم ويتخذها هزوا ọlọ́run bá ní yọ́ ọmọ ọmọ akúrò jọ́nà ọlọ́run òsì mímọ̀ ọ̀rọ̀ eré lọ́wọ́ nìkọ́lá tó gbàdá ìtumọ̀ rẹ̀ kálukú ní alùpàtàní ní ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀dá lọ́bàá lọ abẹ́rẹ́ wọn sí nínú ó ní àwọn akọ̀dé sí ìbàlẹ́sà àwọn kọmọ́rọ̀ nínú ìwà ọlọ́pọ̀ orísun ọkọ̀ ìmọ̀ àgbà tí wọ́n bá mọ̀ àlẹ́kẹ̀ gbogbo orí tá a bá ti ń tàfẹ́ àlótà ní òní sí àárọ̀ tí wọ́n bá dálẹ̀ lẹ́yìn tó ìjà wà ní ìṣẹ̀lẹ̀ kan ní wọ́ọ̀sì lọ tẹ́lẹ̀ mọ̀ fífi sọ́ọ̀lì báyìí ewu gbèsè ayé àwọn bàlẹ́sà ewu gbèsè ayé àwọn mìíràn nínú àwọn akọ̀dé bóòlù ayé àwọn arẹ́nà bùlá jẹ̀mọ́ mùsùlùmí ọ̀kan lọ rí lónìí nínú owó ìlú ó lè máa lẹ́bù ó ní lẹ́bù sẹ́yìn ìgbẹ́wájú kàámà pé ìtọ́wọ́ dọ́ra wọn lójú abdul masudi òun ló wá jẹ́ ká ma ìtúbọ̀ ọ̀rọ̀ ìwé tọ́lọ̀ tó kéde tọ́lọ̀ tó ń bẹ̀ ààrẹ kàtà bá ti tú ká máa bèèrè tó bó ní abdul bá ti tú bó ní abdul masudi tó láti lọ níta lọ kọ́lọ̀ mọ́ta lè fàánà wa àdìsílá ká máa àtúnṣe ẹja ń jà ẹran tó kéde ń jà àwọn ẹyẹ àwọn náà máa ń kọjú wọn wà ní àwọn àjẹsẹ́ wọn sọ̀rọ̀ yẹn ọmọ sára wọn gbà tábà ti níjà láàrin àlùmọ́ máa kábà wá ló ti parí especially àwọn tá a jẹ́ olùkòkò sílẹ̀ mọ́ lọ́wọ́ kan tó dáwà là ń kó àwọn èèyàn rìn sínú àtẹ́bá ti ní kọ́rẹ̀ ń pè máa sọ fún ọ òdodo òun ni ẹ má dá lọ́wọ́ ètí ń fọn ìrọ̀lù látara ti ń bẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀kan náà lòdodo tí ẹ bá ti kúrò láàrin kọ́lá fótó lòdodo gbàgbé ẹ pé nítorí ẹ jọ bẹ́ẹ̀ náà wọ́n ẹ lè tún lọ lè gbọ́ngbò mi bóyá إسلام وإن طائفة وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما ولا نسمع ساكن إما أنت وعي ما وعي لا لا وعي ما في ما في لا ترى ذي لا لا وما في لا لا في الله وعي فهم فعلين ما تلاقي إما قد أشيل ما فعل أبو دفاع أبو أبو والدنيا في الدنيا أبو أبو لا في أفعل إبراهيم لا في أيوة صدق táàbá ti máa dá alẹ́ mọ́sálásí ànímọ́bí alọ́ torí ìfẹ́ inú ó ti nínú àwọn ilé tẹ̀sẹ̀ sọ́nù títí àláàdé tẹ̀fẹ́ báwo ti máa bá lọ nìyẹn kò ní bí wá dálẹ̀ ẹ wá sọ̀rọ̀ kan nínú ẹ̀sìn wọ́n làbá tí wọ́n jẹ́ òní ẹ̀hùn àlẹ́mì lọ́dọ̀ bẹ́ẹ̀ àlẹ́mì ní bẹ́ẹ̀ ah, irú sẹ́ fún yàtí lọ sí kúta lọ bóyá yọ ọ̀rọ̀jà tó lè lọ́jà mo sì wọ́n fún kí wọ́n wá burú ní jùlọ jẹ̀má mùsùlùmí àwọn jẹ̀má ti pín sí mélòó wọ́n ti pín sí méjì àwọn kan ní àwọn kẹrùn àwọn kan láwọn kẹrùn wọ́n dà sí dé kí wọ́n fa àyípadà sí kílè ẹ̀yin tẹ́ ní iṣẹ́ ìwò ọ̀dà ẹ̀gbọ́n ìwọ́n ti àná ìṣe yẹpẹ ẹ̀yin tẹ́ ní ọ̀dà ẹ̀mẹ́ ìwà ibi láti gbogbo mọ́sálásí lè yìí kọ́rẹ̀ wà aláṣepọ̀ mọ́sálásí àwọn ní aago márùn àbọ̀ aago méjì aago mẹ́rin aago mẹ́jọ bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ kí lè oṣù làbí kí mọ́jú àbí ilẹ̀ bá ti dúró agbẹ́fà àbọ̀ mọ́ aago mẹ́rin lọ́lọ́ ìyá ti lásìkò yìí aago mẹ́fà àbọ̀ sọ́wọ́sì ẹ̀ka wá ní ètè ìbéèrè àfa òdìdéré òdìdéré tó ti bá dé kàwọn màdá àǹsì bílẹ̀ bá tún tàbá ìjọ ìwé lè lò sí tó kí ló tún làmì sí lò kí ló tún làmì lókè ní làmì kí ló gbé tí òwò yẹ tàbí làmì sí ìrọ̀rùn ìjọba táwọn kan lórí ìwọlé wọn àyè wa wọn sára wọn tí bá àfa àdàbò tí wọn lẹ gbogbo mọ́tíláṣí lè ní kò sí nínú sí àtàwọn kan mẹ́ta tẹ̀lé mẹ́ta bàbá nígbà láti lẹ́yìn náà àwọn àtàwọn tó kò fún wa a sì máa ra wa lọ́wọ́ ìrànlọ́wọ́ yẹn òun náà ti tọ́pọ̀ máa wo ọmọ ìyá rẹ̀ lọ tó bá wo ọ̀ràn yóò kú láàrin yóò wà lọ mẹ́sìn ní ẹ̀ níjọ sí mọ́ dorí má rẹ̀ òkúté ẹ mọ̀ ara yín lọ ẹ mọ̀ ara yín lọ àti ti pọ̀ lérí ẹ rí àtàrò wájà sabati wa se gbogbo tí mo kà yìí tí ọmọ wa ṣẹlẹ̀ sáwùjọ ni pé tàkìtì bàbá ìmọ̀ ìsìlámì àlàkíkà gbogbo àwọn ẹgbẹ́ pure ìsìlámù lọ èmi máa sọ pé mo wá lé mo ní pure Islam láti Mákà ló ti wá àmọ́ mi yẹn nígbà tí ń sàn bọ̀ wá sí Cairo tí ń lọ Senegal tí ń sàn lọ Benin tí ń sàn wá Nàìjíríà ń gbogbo àwọn ilẹ̀ dúdú ó dé àwọn ilẹ̀ pupa tí ń bá lójú ọ̀nà ìgbà ibi tí ń lọ omi ó sí bó ṣe kúrò òun náà ìsìláàmù wọn ẹgbẹ́ ọ̀wá gba ẹ̀sùn kìíní ilẹ̀ bíbíà ní kọjá ẹ̀yà sí tó ní ẹ̀rí tó ń dàlẹ́ lẹ́yìn kò sí bíbíà kan tí òun tún náà dájú lọ́wọ́ owó lọ́wọ́ sí tó tó jẹ́ tó àbúkù náà tó ń jẹ ní lọ́wọ́ ní ìlú kò sí ohun tí èèyàn fẹ́ ṣe lọ́nà ẹ̀sìn tí àlejò ti là ń pọn pé báyìí la ṣe léyìn báyìí la ṣe ẹlẹ́ẹ̀kejì à ń lẹ́bi ara wa òjò wà láàrin wa òjò ṣẹlẹ̀ sí wálé àbájú wa tábà lè tẹ̀lé àwọn tí wọ́n sọ a ní ìsara wa a ní ẹni náà ní bara wa lọ́wọ́ mùsùlùmí a ní ìmọ̀ tó fi sọ wọn jẹun tó wọn sàn wà lókun nígbà tó sọ àwọn ọ̀tá tó lé wa ká àápọ̀ àpìdíà láti kéèsì wọn àwọn nígbà táwọn tá a fẹ́ lọ lè pàdé yẹn táwọn nígbà tó fẹ́ kéèsì táwọn ti bẹ̀rẹ̀ ìjà lójú tó wà rẹ̀ wàhálà ti dé ó fi bí a lọ. tàbàrí máa ń wò ìlọ ìjàmá ànàtàkà sóra àfa kan ó ní tí ọba kó ìgbálẹ̀ ìjọ òṣìṣẹ́ wọ̀ ó ti gbálẹ̀. pẹ̀lú tọ́lá kí náà tàkà fúra àfọ́rádá àmọ́ tọ́lá jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan oye lọ́wọ́ lọ máa lò kò lè ṣiṣẹ́ àmì ìdáṣẹ́ ìṣàbí láti papọ̀ èmi náà kan lọ́wọ́ àfáàkàn bẹ́ńdé ó ní ẹgbà bàbá yé o ìlú kò bí ẹnì kankan èmi kọ́ lè èmi pé ni ẹ máa tẹ̀lé òun ni ẹ má dá lóhùn àwọn bàbá táwọn bàbá sílẹ̀ náà ti àwọn ìfà ní tàwíìdì tòfò gbogbo mọ́ká tó ní bákan náà gbogbo àdúgbò ní bákan náà a wà tún àwùjọ sí àwùjọ wà dáa àjẹpẹ́ àǹfààní unity òdì àwùjọ da ayé ọ̀dà àlìkà àmọ̀ ṣe kéde àmọ́tà máa ń ṣe tún ọlọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn kan tí ń yà wá ta sọ́ọ́lẹ̀ yìí yóò jẹ́ pé ọ̀rọ̀ wọn wà di pé tó ọ̀rọ̀ kálukú dọ̀rọ̀ àmọ́tà ọ̀fẹ́ ká mà ní pé ọlọ́run sọ pé alam ó ń ṣẹlẹ̀ ilé ṣé ẹ̀rọ àwọn òbí tó ti yín alamọ̀kọ́ ṣẹlẹ̀ àlékún lè kó tó ṣé èmi ọlọ́wọ́ bá ní ìfún yín ní ìwé gáígáǹsì ìwé ìmọ̀nàfẹ́ máa fi darí ara yín ìwọ́n mo tún kúrẹ́ mi ọ̀ọ́ ọ̀ka iná mọ̀lẹ́ká mọ́rù wọ́n ṣe ṣìdá tó jáde láyé ọ̀ka ọ̀dá tàkùrọ̀ bù zina wọ́n ṣe nǹkan míì òun ṣe dáadáa bí o ṣe ọ̀ka fàyà àgàdì lè rí rẹ̀ yóò káàlì fún ẹni amúrì yìí ọlọ́run bá ní kẹ́lẹ́ ó bu àwọn tí wọ́n ń yapa ọ̀rọ̀ lẹ́nu tí wọ́n ṣe tí wọ́n bá bíi àwọn tó ṣùgbọ́n sí a ìpínlẹ̀ ọba ọ̀rọ̀ ọlọ́fọ́nù kura sọ́wọ́ kan wáyé tó ní ṣe gíga tó ṣe súnà tí wọ́n bá ní gíga lọ́wọ́ ọwọ́ àgbèrè ìkú ọ̀dà ìwọ̀n súnà tí ò bá dá olójú ọwọ́ àjọ àwọn afáà súnà pé wọ́n ní kíní lẹ́yìn wọ́n lẹ́yìn tàbí mo pé kíní ni èyí sọ pé kò ní ó sì ń fi omi níbi ń wọ ní òun báyìí nítorí pé a ti gbà pé gbogbo ibi tó ní bá dé ìmọ́lẹ̀ níjọ́ ìpè àmà àwọn kan wà ní àbúrò yàrá àlẹ́bẹ̀ ọ̀sẹ̀ ó sì ní ah àbúrò ti ń bọ̀ lójú ọ̀nà sọ̀rọ̀ sáfùmọ̀ làṣẹ àbí àbùmọ̀ kọ́ọ̀lù pẹ̀lú ó sì jòkó lóṣọ̀ ní àwọn apàrẹ ọ̀sán àlẹ́bí ni ìwọ́n ló ń ṣe wọ́n nígbà tẹ́ ní àjòkó àlẹ́bí ni wọ́n kí n bá rù ọ̀rẹ́ ẹ̀fẹ́ àdàtà bá ọ̀rẹ́ ọ̀rọ̀ mi tó kàkún yẹ èyí ọlọ́run ọ̀sán lókun lára wọn méjì bẹ́ẹ̀ kábà pé ilé ayé yìí yọ padà tán ọ̀rọ̀ ní kálukú kékeré ìlànà ìgbà bá dẹ̀ dàrú ládùúgbò tí wọ́n bá ń dàrú lọ lẹ́yìn wa àmà ní kọ̀ọ̀tẹ́sàn bẹ́ẹ̀ ìgbà bá dàrú lọ ẹgbẹ́ àbí nínú mọ̀nàgbọ́mọ̀ kan àbí nínú ètò kan tí wọ́n máa ń dàrú lẹ́yìn wa wọ́n máa fún wa ní commission pé ah ọ̀rọ̀ yìí ẹni tó kọ́kọ́ dá lẹ̀ ọdún kẹjọ tó wà ló sàárè ẹ̀ tọ́ba wá jẹ́ dáadáa nǹkan náà sára mọ̀ sáà ìwọ̀ nǹkan náà kọ́yìnà fọ́kọ́yì tọ́ba jẹ́ dáadáa ẹ̀wù dáadáa bá wọn bà nínú ẹ̀ ọ̀bẹ̀lẹ̀ wọn lọ́sùn hàn wọ́n sáà ní ẹ̀wọ̀n bá táwọn ìkọ́lẹ̀ mọ́tàjọ́ sáǹfà ní kí ni tí mo wí ọdún tó ń sáǹfà ní bá wọn sáǹfà فنعم المولى ونعم